رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى إمامة المرأة والرجل الفاسق والابن ماجه من حديث جابر رضي الله عنه ولا تؤمن امرأة رجلا ولا أعرابي مهاجرا ولا فاجر مؤمنا وإسناده واهن وعن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم قال رصوا صفوفكم وقاربوا بينها وحاذوا بالأعناق رواه أبو داود والنسائي وصححه ابن حبان وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خير صفوف الرجال أولها وشرها آخرها وخير صفوف النساء آخرها وشرها أولها alhamdulilayi ní ìtẹ̀síwájú nípa òfin tó de sọláàtù jamaa àti èyí tó de al-imam tí ó máa síwájú àwọn èèyàn níbi sọlá afáàsì tẹ̀síwájú pẹ̀lú mímọ́ mú àwọn àdìsí wá fún wa. hadithi ẹlẹ́ẹ̀kejì lé ní ọgọ́rin lẹ́yìn ọgọ́rùn mẹ́ta eléyìí wá láti ó wá nínú tírà al-Imam Ibn Majah rahimahullahu ta'ala nínú hadith Jabir ibn Abdillah radiyallahu anhuma wọn ní anabi sọ wípé wala ta'ummanna imra'atun rajula obìnrin kan o kò gbọ́dọ̀ ṣe ìmáàmù fún ọkùnrin kan o obìnrin kan kò gbọ́dọ̀ ṣe ìmáàmù fọkùnrin kan wala a'rabiyyun muhajira lárúbáwá olùkọ kan kò sì gbọ́dọ̀ ṣe ìmáàmù fún ọ̀kan nínú àwọn ará Mẹ́kà tí wọ́n ṣe hijira sí Madina wala fajirun mu'mina bẹ́ẹ̀ sì ni ọ̀daràn kan kò gbọ́dọ̀ ṣe ìmáàmù fún mọ́mìnì kan o wa isnaduhu wahin ṣùgbọ́n ọ̀nà tó gbà wá ó lẹ ọ̀nà tí àdìsí gbà wá ó lẹ àdìsí ó ń tọ́ka sí àwọn òfin kan lílẹ̀ tó lẹ àwọn òfin tó tọ́ka sí yẹn wọ́n ń bùkátà ká mà nípa àdájọ́ wọn gbogbo ìdájọ́ tá a bá wá rí mú jáde fáwọn òfin tí àdéhìí yẹn tọ́ka sí á mà wọ́n fi ìmọ̀ta ti ní láì kò jẹ́ wípé àdéhìí láàmà fi sẹ̀rí fún ìmọ̀ta bá nínà nítorí pé àdéhìí tó lẹ wọn kì í fi sẹ́ẹ̀rì àdéhìí tó lẹ wọn kì í fi sẹ́ẹ̀rì ṣùgbọ́n ó lè lẹ káwọn atara rẹ̀ tún fi wá àlékún mà nípa nǹkan tó kó sínú ìdí ni wípé gẹ́gẹ́ bá ti ṣe mà wípé ẹ̀rí kan kò fi ẹsẹ̀ rinlẹ̀ nípa àwọn nǹkan kan tẹ́rì yẹn mú wá kò túmọ̀ sí pé àwọn nǹkan kan tẹ́rì yẹn mú wá ńgbà tẹ́rì eléyìí ò ti fẹsẹ̀ rinlẹ̀ àwọn á lè rẹ́rìí àwọn nǹkan kan tó mú wá níbòmí. eléyìí nìtúmọ̀ qaida tó ní adamu dalilin muayyanin la yastalzimu adama madlulin muayyanin fi shari'a pé òfin yìí òfin eléyìí kò fẹsẹ̀ rinlẹ̀ kò túmọ̀ sí pé àwọn nǹkan tí ẹ̀rí yìí tọ́ka sí àṣìlérí ń bomi tá a fi wá rí ìmọ̀ nípa kí ló lè jẹ́ ìdájọ́ àwọn nǹkan tó kó sínú yìí náà níbomi eléyìí ń bẹ́ẹ̀ nù kí ọlọ́run tọ́lọ̀ ń ṣe fún wa pété àdìsí kan ọba fẹsẹ̀ rinlẹ̀ kò túmọ̀ sí pé níta àdìsí yẹn tọ́ka sí àṣìlérí ń bomi torí ẹ̀ ló ṣe jẹ́ yí pé hadithi tọ́ka sí pé obìnrin ò ní ṣe imam obìnrin kò ní ṣe imam bẹ́ẹ̀ ni tó wá ṣe pé àwọn ọkùnrin bá ní obìnrin bá fẹ́ ṣe imáàmù fún kò tọ́ o lọ́dọ̀ jumhuril fuqaha lọ́dọ̀ àwọn tí wọ́n pọ̀ jù nínú àwọn olùmọ̀ nípa fiqh kò tọ́ kóbìnrin ṣe imáàmù fún àwọn ọkùnrin. bẹ́ẹ̀ ni tó bá ṣe pé jọ̀mọ́ tó fẹ́ ṣe ìmáàmù fún obìnrin àti ọkùnrin ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tó bá ṣe pé àwọn tó fẹ́ ṣe ìmáàmù fún obìnrin àtọkùnrin ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ kọ̀tọ́ nítorí pé ńgbà tí ọkùnrin àti obìnrin bá pàdé ìdájọ́ àwọn ọkùnrin ni ó borí ṣùgbọ́n tó bá ń ṣe pé àwọn obìnrin nìkan ló fẹ́ẹ́ ṣe ìmáàmù fún àwọn tí wọ́n pọ̀ nínú àwọn fuqaha wọ́n ní kò burú kó ṣe ìmáàmù fáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ìyá ńlá wa Aisha radiyallahu anha bí wọ́n ti ṣe ṣe ìmáàmù fáwọn obìnrin ẹgbẹ́ wọn. ìyàtọ̀ tí ọkàn wa ń bẹ̀ ni pé ìmáàmù àwọn obìnrin kò ní dúró níwájú lọ́tọ̀ gẹ́gẹ́ bí ìmáàmù ọkùnrin ṣe máa ń dúró níwájú lọ́tọ̀ ṣùgbọ́n ìmáàmù obìnrin ńṣe ni nínú sáfú lọ́nà tó ṣe wípé àárín àwọn ẹni tí wọ́n ń tẹ̀lé ṣe yẹn náà ni ọ wà. tọ́ eléyìí jẹ́ ọ̀rọ̀ à ń tán pọ̀ nínú àwọn fòkàhà pé obìnrin kò imam fáwọn ọkùnrin bẹ́ẹ̀ as-salawatul khams ọ̀kan nínú rẹ̀ ni wọ́n ń ṣe ní àbí sọláàtul jumu'ah kọ̀tọ́ kóbìnrin ṣe imam. ìlọ́fà alẹ́ fi rí pé lásìkò tí àwọn amẹ́ríkà tó fẹ́ tó gbèrò láti bà ẹ̀sìn islam jẹ́ lágbọ́n pé kí ló dé tó fi jẹ́ pé nínú ẹ̀sìn tiyín ọkùnrin nìkan iná ló máa ń síwájú tí wọ́n fi lọ́ọ́ mú obìnrin kan wá tí wọ́n ní kó wá ṣe ìmáàmù jùmọ̀à ní masjid kan lamẹ́ríkà bọ́yẹ gbọ́ngbà yẹn ẹ rí i pé gbogbo mùsùlùmí àgbáńlá yé lọ jágbe máa wọn pé ṣéèrè gbé tẹ gbé wọnú ẹmọlẹ́yìn Pọ́ọ̀lù iná ẹ̀ lẹ́ fẹ́ gbé wọnú Islam kò lè sáàyè fún láéláé ẹ rí ọlọ́run bá nínú àánú àti ọlá àti agbára rẹ̀ ó sì mú wọlé nǹkan yẹn ò tún gbérí mọ́ walhamdulillah torí pé obìnrin laysat min mubaraza kò sínú àwọn ẹni tí máa tí máa tí àyà ta kíkọ́ ya kí lọ́ ya kí lọ́ ya obìnrin ò sínú ẹni tí máa tí àyà ta ìpọ̀ ya tí wọ́n á bọ̀ wájú pé ni eléyìí ìjọba oṣù jẹ́ tọ́ ǹjẹ́ tí lè bá yé wa obìnrin kò ní ṣe imam bàtàgbà kan ní àwọn fuqaha àwọn ní kò burúkú ṣe imam fi sọ̀láàtì tarawih pàápàá jùlọ nígbà tá a bá rọ́kùnrin tó máa alukurani kà òun náà kò múnádóko ọ̀rọ̀ yẹn ò múnádóko rárá. sọ alimami al-Muzani àti Abu Thawr àwọn sọ pé kò burú kí obìnrin kó ṣe imam bẹ́ẹ̀ náà ni alimami at-Tabari bàbá wọ́n ní kò burú kó ṣe imam gbogbo sọlawat ṣùgbọ́n kò múnádóko nínú táwọn fi sẹ̀rí òun náà ni hadithi Ummi Waraqa tọtọrọ lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam kánàbí ọsà mi síbi kan nínú ilé òun tóun ti máa ṣe sọlẹ anabi sì sọ mbẹ pé tásìkò sọláàtì àdéhìí tiẹ̀ náà ń bọ̀ tásìkò sọláàtì bá tó kẹ́nìkan kó pèrún fún ẹ kẹ́nìkan ó pèrún fún ọ wọ́n sì sọ nínú rìwáyà pípẹ́ ni tí ń pèrún fún bàbá kan tó ti dàgbà nílé wọn oní ó pèrún gbogbo wọn sì tò kírun lẹ́yìn rẹ̀ ọ̀rọ̀ ń bọ̀ lórí eléyìí hadithi Ummi Waraqa torí ẹlẹ́dẹ̀ kúkúrú obìnrin oníṣẹlẹ̀ máa mú o oníṣẹlẹ̀ máa ń fa àwọn ọkùnrin o ẹ̀hẹ́n kó ṣẹlẹ̀ máa obìnrin ẹgbẹ́ rẹ̀ lá ishkal bó tilẹ̀ jẹ́ pé lọ́dọ̀ malikiya àti àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ àtàwọn ọkùnrin ní kọ̀tọ́ kó ṣẹlẹ̀ máàmù kankan eléyẹn lọ́dọ̀ àwọn malikiya sọ́wọ́n atọ́kọ́kùnrin náà ṣe ìmáàmù fáwọn obìnrin nìkan gẹ́gẹ́ bí àwọn ìmáàmù hostel hostel. ó wà nínú hadithi kan láti ọ̀dọ̀ ubay ibn ka'b radiyallahu anhu ó ní mọ̀sọ́fà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam pọ́n àwọn obìnrin nílé wa lánàá wọ́n péjọ wọ́n pọ̀ wọ́n á ní tọ̀ ìwọ́n mọ àkùránì kí o ṣe kí ni o ṣe ṣe ìmáàmù fún wa ká kírun lẹ́yìn rẹ̀ ká ṣe náfìlà ó ní mo sì ṣe bẹ́ẹ̀ wọ́n tò lẹ́yìn mi kò sọ́kùnrin kan tó tún tò àfẹ́mí nìkan so ṣé bó ti ṣe ṣẹlẹ̀ nù wá anabi sallallahu alaihi wasallam anabi bá dákẹ́ anabi ọ̀sọ́pọ̀ dá kọ̀ dá àwọn obìnrin wa ni ó yí àwa pé anabi fọwọ́ sínú torí ẹ̀ káwọn ìmáàmù hostel kọ́kàn wọn balẹ̀ wípé ńgbà tí anabi sallallahu alaihi wasallam sọ pé kò dáa a sì ti mọ̀ pé dídákẹ́jẹ́ anabi wa muhammad sallallahu alaihi wasallam ó túmọ̀ sí pé tí wọ́n ṣe ń kọ́ kò burú because tó bá burú anabi dákẹ́ lórí tí ọ̀dà o tẹ́lẹ̀ yẹn jẹ́ bó so jẹ́ mẹ́ọ̀ tán alákọ̀ọ́kọ́ nù wala ta'ummanna imra'atun rajula ọkọ tó fẹ́ aláìmọ̀kan ní fati àgànkọ̀ máa kà ṣé ìyàwó lè máa ṣe ìmáàmù fún kàlà kọ́kọ́ ọmọ lọ masjid ọmọ lọ ṣe sọláàtì lọ́wọ́ àwọn mùsùlùmí sá tó bá sì padà délé kọ́ máa kọ́ sọláàtì lọ́dọ̀ ìyàwó rẹ̀ kọ́ máa kọ́ kìí ṣe kọ́ máa tò lẹ́yìn ẹ̀ eléyìí jẹ́ bó ṣe jẹ́ mẹ́rin. wala arabiyyun muhajira ó ṣe é ṣe kọ́jọ́ kó ti wà bẹ́ẹ̀ rí àmọ́ ẹ má gbàgbé pàdé sí ilẹ̀ wípé lárúbáwá tọ́jà rò kò kò gbọ́dọ̀ ṣe ìmáàmù fún ará Mẹ́kà tó ṣe hijira wá sí almadina nítorí pé wọ́n jura wọn lọ wọ́n jura wọn lọ pé muhajiru ju àrọ́bí lọ torí àrọ́bí ò gbọ́dọ̀ ṣe ìmáàmù fún ó ṣeéṣe kó ti wà bẹ́ẹ̀ rí ṣùgbọ́n kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ mọ́nú islam. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارف إن أكرمكم عند الله أتقاكم kò sáàyè fún pé um, ẹni tí ń lọ wájú yẹn kí ni ṣé lẹ́yìn ṣé kìí ṣe sọ̀sọ̀ ṣé ẹni tí ń jẹ́ sọ̀sọ̀ ṣé ẹ má Allahu Akbar àwọn ẹ̀yà kanu ní Plateau State pé sọ̀sọ̀ bọ́ sẹ́yìn kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ nu Islam inna akramakum indallahi atqakum so kò sí wípé bọ́yá ìwọ superior ẹnìkan inferior wọ gẹ́gẹ́ bíi tani torí gbogbo wa ń kọ́ ẹrú ọlọ́run ọba ni wa kullukum li adam wa adamu min turab la fadla li arabiyyin ala ajami illa bittaqwa wala li ajamiyyin ala arabi illa bittaqwa nǹkan ọ̀kan tó lè sọ adẹni tó lọ́lá jẹ lómi ìlọ náà nípa ẹ̀ ọlọ kọ́lọ́mọba dákun kó sọ wá nínú ẹni tí ó máa bẹ̀rù rẹ̀. ile jẹ́ bó je so ẹkọ tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé ẹ̀yà mẹ́yà tí gbé wọnú Islam ní Nàìjíríà wa ń bi ká fagilé o ká fagilé o Islam nke í ṣẹ̀sìn ẹ̀yà mẹ́yà ẹnìkan pé òun ò lè lọ ṣe sọ láti mbẹ yẹn lè má dá ó ni májẹ̀mú téèyàn fi ṣe imam ó pé sí bàbá yẹn lára kí wọ́n á nìtumọ̀ pé ní lọ́ọ́ ṣe sọ láti bẹ̀. sẹ́yìn kéèyàn fẹ́ gbé ẹ̀yàmẹ̀yàwó ní islam nù. àbíbò míì nísìnyí wàá sọ pé wò lè lọ́ọ́ ṣe sọ láti níbẹ̀ yẹn lè má dá nítorí pé imam tó wà ń bẹ haúsá ni. kí ni haúsá ṣe ẹ̀ṣẹ̀ wo ló fi ṣe ọ́ a'udhu billah tẹ̀bí mùsùlùmí ni gẹ́gẹ́ bí wọn náà ṣe jẹ́ mùsùlùmí lọ́ọ́ ṣe sọ láti lẹ́yìn rẹ̀ láì ishkal àbí kí wọ́n sọ yìí pé èmi ò lè lọ ṣe sọ̀láàtì ń bẹ̀ yẹn torí pé ìmáàmù tó wà ń bẹ̀ Yorùbá ni kí á ní Yorùbá ṣe kí lẹ́sẹ̀ tiẹ̀ tí ò fi lẹ́tọ̀ọ́ sí ká ṣe sọ̀láàtì lẹ́yìn rẹ̀ mo rò pé yé wa sọ gbogbo rú àwọn àṣàkáṣà yẹn àfi ká mú kó lọ́kàn wa o ìwà burúkú ni o ọlọ́wọ́n bọ̀ fẹ́ o ẹgbọ́n tí Ànábì sọ nípa ẹ̀yàmẹ̀yà onídàáruha fa innaha muntina ẹ pàtì torí pé ń rùn okùnbètè ní rùn sọtúrú ẹ ọkẹ ya ah, mọ́sálásí àwọn yorùbá nù mọ́sálásí àwọn haúsá nù mọ́sálásí àwọn ibo nù mọ́sálásí ah, àwòdùbìlà á àyèmàkàn pélékè àyèmàkàn ó pélékè torí wa anna al-masajida lillah fala tad'u ma'a Allahi ahada tọ́lọ́wọ́n bá ní gbogbo masajid àyè sí wọnú masajid ká máa pè nǹkan mi pẹ̀lú Allahu rabbul alamin. ẹja mẹ́yàmẹ́yà kúrò nínú ọrọ wa eŋti ìwọ fi lè jẹ́ pé bóyá ó fi lè máa ṣe fáàrí pé o àfẹ́yìn oní ẹ̀ní kánábì ọ̀jẹ́ pé yà ni pé Yorùbá lànàbì àbá Haúsá àbí Tápà àbí Yíbò gbọ́dọ̀ ànábì yìí ń kọ́ lárúbáwá ni kọ́dà kọ́sáyì rẹ̀ fún lárúbáwá gan láti máa ṣe fáàrí pé ẹ̀yin ẹ tẹ̀ dúró ná ṣé ànábì tìyín ni àbí tàwa wàlá ànábì wa ni àbí èsì tìyín ànábì tiwa ni so bẹ́ẹ̀ ni gbogbo èèyàn ti sọ gbogbo àgbáńlá yìí torí pé wa ma arsalnaka illa kaafatan linnasi bashiran wa nadhira àrùn àfi sí gbogbo èèyàn lápapọ̀ gbogbo èèyàn lápapọ̀ kó lè bá a jẹ́ olùkìlọ̀ kó sì lè bá a jẹ́ olùfúnni ní ròdùnú so kí wọ́n á nìtumọ̀ kó kèé ṣe tiyín tiwa ni a'udhu billah ma kana muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin so nítorí ojúṣe ọlọ́ọ̀ni òpin àwọn ànábì so kò sáyè kó wọ́n sọ pé tiwa ni kì í ṣe tí kì í ṣe ṣe tiwọn tẹ́lẹ̀ ìjẹ́bù sọ jẹ́ kọ́dà bí lárúbáwá bá wí wọ́n palẹ̀nu mọ́ ká tó wá pé láti bòsibò sí lárúbáwá làwọn ni nàám ẹ̀ kúkú sí lárúbáwá so nítorí di eléyìí báyìí ẹnikẹ́ni tí wọ́n ṣe sọ́láàt àì béèrè pé kílẹ̀ ya rẹ̀ kílẹ̀ ya rẹ̀ báwo ẹ kó fún ni ẹni tó bá wí bẹ́ẹ̀ kó fún gbogbo ẹnu rẹ̀ padà sípò torí pé kò sáyè fẹ́ yàmẹ̀yà nínú Islam tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́wọ̀ ṣùgbọ́n o gbà míì wọ́n lè pe ẹ má lágbájá o nítorí pé ẹlẹ́bọ ni o wọ́n á pè é wọ́n bínú mi ní gbà mo ti jẹ́ haúsá wọ́n kórìíra mi ní gbà mo ti jẹ́ yorùbá ìbínú gbà wọ́n rí kíta pà ní mí àní bàbá babaláwo mẹ́ mo rò yé òun ò ní sọ ìtọ́fà tẹ́ fi ní as-salatu khalfahu as-salatu khalfahu mashkukun fi sihhatiha bí ká ṣe sọ̀lá tì lẹ́yìn rẹ̀ iyèméjì ń bẹ ń pa pé ṣé yóò lálàáfíà àbí òní lálàáfíà nítorí pé as-salatu khalfal káfíìr la tasih as-salatu khalfal mushriki la tasih káṣí sọláàtù lẹ́yìn káfíìr àbí mushrik ṣé yóò lálàáfíà kò lè lálàáfíà o kò lè lálàáfíà níbi tá à ti ń ṣe àlùwàlá níbi tá à ti ń ṣe àlùwàlá ká tó wọnú masjid ẹni tó jẹ́ ìmáàmù ní síbi títí ń fapá lábárí tó sokùn lútù kan máa pa níbí báyìí gbogbo ẹ ah èyí ló lóyún ọkọ̀ tó sáré fa aṣọ rẹ̀ ni fífa aṣọ tó fa aṣọ wálẹ̀ ṣé mú nǹkan kú kò mú kú tó ń torí délé wọn sọ Allahu Akbar Allahu Akbar ah ìpò náà ni ní ah ìmọ̀ jáde ni o àbí wọ́n dùn o ọ̀dàn o ṣé wọ́n dùn o ah, ní Yorùbá lẹ́bù ó lè dùn o pé kí wọ́n má bàa fojú sí ọ lásán <laughs> so ọ̀rọ̀ la jáde ni kékeré kí ló dé ah bàbá ẹ ẹlẹ́bọ ni bàbá tí wọ́n fẹ́ ṣe sọ láti ẹlẹ́bọ ni kò nídìí pé kó tún máa ṣẹ̀ṣẹ̀ tún kó pamọ́ kò jẹ́ kó yẹ lómi náà pé ah ẹlẹ́bọ báwo ẹ kó kó sáwọ apá ẹ sọsẹ́ mọ̀ pé ọmọ ẹ kéré ń bẹ́ẹ̀ ntí ń bá ń bẹ́ẹ̀ sáwọ so ẹ kọ́ jẹ́ bó ṣe jẹ́ mẹ́rin ẹ̀hẹ́n torí pé lómi kò ní sọ tí òun ṣe ní àgbà yorùbá ò ní kírun lẹ́yìn haúsá haúsá ò ní kírun lẹ́yìn yorùbá ṣírí kù wo ni wọ́n ń ṣe mo rò pé yé wa ṣírùkù ṣírùkù ló ń ṣe ni wọ́n kọ ọmọdé rẹ̀ náà fi kọ́ àwọn oníṣòṣò láti lẹ́yìn rẹ̀ nísìnyí ìyẹn jẹ́ imam ọ̀rọ̀ wa pààyàn pọ̀ pẹ̀lú rẹ̀ wọ́n á sọ̀rọ̀ imam nífa wọ́n ní imam ńlá ó ní mo fi ọ̀tá rẹ̀ búra mo fi lé ah imam wà imam kabirun kadhalik ó ní mo fi lé ọlọ́run man halafa bi ghairillahi faqad kafara aw ashraka na pé ìmáàmù ńlá ní í ṣe kékeré ńkọ́ wípé òun fi ọlọ́run tá a wà ibura àbó ilé ọlọ́run la wà yìí èèyàn gbọ́dọ̀ parọ́ a ó túmọ̀ sí pé ẹ máa parọ́ lóde mo rò pé ẹ fura torí pé àwọn kan àti tí máa ti ń jáde lẹ́nu ẹ èèyàn máa ṣáka pé nímà lóòótọ́ mo kò sí yàtọ̀ láàrin ẹni tó mọ̀ àti ẹni tí ó mọ̀ ní ọjọ́ ọlọ́run àti èèyàn abẹ́yìn ọ̀gbọ́rú ẹ̀rí pé tó o yọ ọ̀fọ́ rẹ̀ bá wà ìmáàmù ló fa ṣé èdènu ṣé dènu táwọn mùsùlùmí máa ń perú ẹ̀ ń perú ẹ̀ táǹfààní rẹ̀ bá wà bí mùsùlùmí ó ṣe wí nù àwọn adúgbò orí ọ̀fẹ́ kínní kan ah, a'udhu billahi so nítorí di eléyìí báyìí wọ́n sọ ara rẹ̀ kó sọ ẹ̀sìn rẹ̀ tó bá ti sọ ara rẹ tó bá sọ ẹ̀sìn rẹ wàá jẹ́ ni àpọ́nlé ńlá tó bá ti wá kùnà láti sọ ara rẹ tó tó kùnà láti sọ ẹ̀sìn rẹ wàá jẹ́ ni àbùkù ńlá sẹ́ẹ̀rí bí nǹkan méjì ń ṣe pàdé tó bá sọ ara rẹ tó bá sọ ẹ̀sìn rẹ wàá jẹ́ ẹni àpọ́nlé ńlá tó bá kùnà láti sọ ara rẹ láti sọ ẹ̀sìn rẹ wàá jẹ́ ẹni àbùkù ńlá èwo lọ́wọ́ à ń fẹ́ ní ńlá àánú méjèèjì o ẹni àpọ́nlé ńlá la fẹ́ jẹ́ tó ń torí rẹ̀ walau anna ahlal ilmi sanuhu sanahum táwọn olùmọ̀ bá sọmọ àwọn ìmọ̀ àwọn sọ wọn ìwọ àwọn sọ so gbà tó bá mọ̀ nípa tó lọ́n tó tún ṣe ṣírùkù ẹnìkan òun sàlùwàlá ni ìmáàmù ńlá wọn pé ó ti wá gbẹ́sì òkè òkò ó ti gbàgbé pò ń ti de ìkóòdẹ gbogbo ẹ̀ ó ti de mọ́ ojúgun báyìí wípé bí ìgbà tán lọ sójú ogun ni mọ́sálásí ni lọ́ba <laughs> mọ́sálásí gan lọ́wọ́ àti tíṣà lọ́la ìkójẹ kìíní kan àfọ̀sẹ́ àwísẹ́ gbogbo ẹ̀wọ̀n so mẹ́sẹ̀ ibi tí wọ́n ti ń fọ̀sẹ̀ lọ́ọ̀ lọ́ba sáré fa la ilaha illallah lọ́ba sáré fa sọ́kùnrin ṣé lóòrùn náà láà ṣe sọ láti lọ́yìn rẹ̀ àmọ́ fura àjẹbù ṣe jẹ́ mẹ́ọ̀ ibi tí wọ́n ti ń sálùwàlá ẹyẹ kan kọjọ àdán kọjọ ọkọ gbàdúrà rẹ gbàdúrà rẹ kíní kan kíní kan ṣe kíní kan jọ kíní kan bá ṣe kíní kan ń jọ lọ́wọ́ kíá láì láì ṣé ìmọ̀ọ́mù rẹ àṣírí tú àbí òtù èyàn dàbí suratul Fatiha so àṣírí tú bàbá sì tú bá kíní ká ṣe alhamdulilayi ọ̀rọ̀ rà fìbẹ́ ńlẹ̀ ni ó tó lẹ́yìn rẹ̀ pé kíni ó tó lẹ́yìn babaláwo so gbogbo eléyìí nǹkan fura àwọn nǹkan tó lè léwa nù àwọn kan tó lè lé wa láti ṣe sọ̀láàtì lẹ́yìn ìyanu because kò sẹ́ni tó fẹ́ ṣàṣìdànù ọlọ́mọdé á so eléyìí jẹ́ bó ṣe jẹ́ àmọ́ pé torí ẹ̀yà rẹ̀ torí kíní kan á jẹ́ pé tó bá yẹ pé torí ẹ̀yà rẹ̀ ni á yẹ kó rí tiẹ̀ dúdú tó yẹ pé torí ìran rẹ̀ ni á yẹ kó rí rẹ̀ o ti fọ́n kámánù tó yẹ pé torí èdè rẹ̀ ni á yẹ kó ọ̀gbádùn torí pé wọ́n náà pé ká jọ tọ̀tọ̀ ó wọ́n pé ká jọ láàárín ó wu ọlọ́run kíkà jẹ́ àwọ̀ oríṣiríṣi ẹ̀yin ò sì lè tún ọlọ́run bá ṣe tó tó bá wu ọlọ́run kí gbogbo wọn jẹ́ ìyà kan náà sáwọn aláṣọ fọlọ́ ni tó bá wu ọlọ́run ká jẹ́ èdè kan náà sáwọn alákọ̀ọ́ lọ́ ni tó ń torí ọlọ́run bá ṣe wá lóríṣiríṣi lè ta àárọ̀ fún kálí bá mara pé Allahu Akbar gbogbo èdè tó ká máa sọ láyé etí náà létí ń jẹ́ lọ́dọ̀ kálukú ojú náà lójú ń jẹ́ lọ́dọ̀ kálukú ẹnu náà lẹ́nu ń jẹ́ lọ́dọ̀ kálukú òkè náà lórí wà lọ́dọ̀ kálukú ẹsẹ̀ kálukú fi ń tẹ̀lẹ̀ á túbọ̀ ní ìmánì sọ́lọ́run ọba wa eléyìí jẹ́ bó ṣe jẹ́ so but kó wá selective wọ́n yẹ pé o lè bẹ́ nìkan sí àfẹ̀yà rẹ o lè bẹ́ nìkan sí àfẹ̀dè rẹ ó túmọ̀ sí pọ̀ ọ̀gbọ́n ni ọ̀gbọ́n ẹni tó bá gbọ́n yóò mọ̀ pé gbogbo ibi tí òun máa ti lè ṣàǹfààní táwọn náà ṣàǹfààní lára òun yóò rìn mọ́ yóò sì bá wọn sí pàápàá jùlọ àwọn ọmọ ẹ̀yà rẹ tí wọ́n jẹ́ mùsùlùmí so nínú àdìsí wọ́n tún wá sọ yìí pé wala fajirun mu'mina wọ́n ní ọ̀daràn kò gbọ́dọ̀ ṣe ìmáàmù fún mọ́mìnì ìyẹn ni pé pòkì ẹlẹ́ṣẹ̀ ìyẹn tá a ti mà ní olùfagbọn ọlọ́run ọba ya má débẹ̀ tọ́lọ́n bá wí ibẹ̀ lẹ́bùn ibẹ̀ lẹ́bùn sí ẹ̀ ní bòun bẹ́ẹ̀ àwọn fòjárùn ṣé irú rẹ̀ ṣó lè ṣe imam fáwọn olùgbàgbọ́ òdodo tí èso ọ̀daràn akramakumullah bí àpèjúwe kéèyàn jẹ́ ọ̀mùtí ṣó lè ṣe imam fáwọn tí èso ọ̀mùtí kéèyàn jẹ́ amugbó ṣó lè ṣe imam fáwọn múmìnì kéèyàn jẹ́ amusìgá ṣó lè ṣe imam ẹnìkan àsìgá lásán àlọ́ ọ̀daràn lẹ́ni tí bá mu sìgá kó jó yọ bákan náà kéèyàn jẹ́ níjọ́ pé gbogbo sòkòtò rẹ̀ ó máa tẹ̀ mọ́lẹ̀ báyìí ni tí ọmọ fẹnu ẹ̀ sọlẹ̀ tó lè ṣe ìmáàmù fáwọn múmìnì bákan náà kéèyàn jó ń zìnà tó lè ṣe ìmáàmù fáwọn múmìnì kéèyàn jẹ́ onígbájúẹ̀ tó lè ṣe ìmáàmù fáwọn múmìnì kéèyàn jó ń àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú gbogbo tí máa sọ yẹn kí wọ́n jẹ́ni tí máa fárúgbọ̀n gbogbo àgbọ̀n rẹ̀ ń dán níbi kòǹgìrì tó lè ṣe ìmáàmù fáwọn múmìnì. so yàtọ̀ sí kí ẹ jẹ́ babaláwo kí ẹ jẹ́ olùtẹ́yàrìn kí ẹ jẹ́ olùwàtẹ́lẹ́wọ́ kí ẹ jẹ́ omi ló ń lò ìràwọ̀ ló ń wò tẹ̀sùbá ló ń wò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn eléyìí rárá rárá o ẹ gbọ́dọ̀ kírun lẹ́yìn ẹnìkan nu wa o ẹ gbọ́dọ̀ kírun lẹ́yìn ẹnìkan nu wa o kéèyàn jẹ́ tìjàníyà tọ́gbà àpapọ̀ sọ̀láàtì fàátì ó ju àlùkùránì lọ ẹ gbọ́dọ̀ kírun lẹ́yìn rẹ o ẹ gbọ́dọ̀ kírun lẹ́yìn rẹ rárá rárá àbí kéèyàn jẹ́ káàdì rí tọ́gbà pé Abdulkadir Jelani kó ń lọ́gbà nabi Ibrahim lẹ̀ nbọ wọ́n ti bí Abdulkadir gan gbogbo gbà abẹ́rẹ́ wọn kan bọ̀ gbogbo oríṣiríṣi àlọ́ wọn máa pa kó tún gbà pé Abdulkadir Jelani kó ń lọ́la Nuha pé Abdulkadir Jelani kó ń lọ́la nabi Musa pé Abdulkadir Jelani kó ń lọ́la nabi Isa a'udhu billahi minash shaitani rajim ẹni tó bá gba gbogbo ilé ẹgbọ́dọ̀ kírun lẹ́yìn rẹ o eléyìí àwọn alùsùnà sọ pé ẹgbọ́dọ̀ kírun lẹ́yìn wọn rárá mo rò pé yé wa ẹ̀hìn à ń sọ̀rọ̀ nípa àwọn tó pé fòsáàkù ni wọ́n fásákọ̀ fájára àwọn jẹ́ pòkì àwọn àtẹ̀fin òfin ọlọ́run bá lójúmọ́ lẹ̀ ṣùgbọ́n wọn ò tí ì bá tiwọn débi kí wọ́n di kèfèrí àbẹ́yẹn jẹ́ ṣíì wọ́n sọ wọ́n sọ pé àwọn sàábì ti ya kèfèrí ọgbọ̀dọ̀ kírun lẹ́yìn wọn o àwọn ṣíyà yẹn tó bá gbàgbọ́ bẹ́ẹ̀ ọgbọ̀dọ̀ kírun lẹ́yìn tọ́nísì fásik sáàsì sọ láti lẹ́yìn rẹ̀ ìyapọ̀ ẹnu pọ̀ láàrin àwọn olùmọ̀ọ́pẹ̀lẹ̀ kọ́dà adúrú tíra tá a ṣe pọ̀ wípé sáà lè ṣe sọ láti lẹ́yìn imam tó jẹ́ fásik ṣùgbọ́n tí físíkù rẹ̀ tí èsè mùkàfíìr kì í ṣe físíkù tí máa sọ yàn di kèfèrí àwọn àdìsí wá púpọ̀ lórí pé ẹ gbọ́dọ̀ ṣe sọ láti lẹ́yìn wọn àdìsí tún wá púpọ̀ lórí pé ẹ lè ṣe sọ láti lẹ́yìn wọn àti bá àti bí gbogbo ẹ̀ wọn ò fẹsẹ̀ rinlẹ̀. so irú wọn náà tún bọ̀ nínú àpèjúwe irú àwọn àdìsí báwọn. ṣùgbọ́n tá a bá wo ìgbésẹ̀ ayé àwọn sàábé á rí i pé kò sí tó burú nínú ká ṣe sọ láti lẹ́yìn ẹni tó bá jẹ́ fásik tí físíkù rẹ̀ tí ọ̀sọ́ di káfíìr kò sí tó burú mbẹ bí wàá ṣe rí nínú síra àwọn sahaba sahaba ridwanullahi alayhim kí wọ́n ṣe sọláàtì lẹ́yìn àwọn tí wọ́n jẹ́ pé kíni wọ́n jẹ́ fásákọ̀ gẹ́bí hajjaj ibn yusuf thaqafi fásikù ni àwọn sàbẹ̀ sì ń kírun lẹ́yìn rẹ̀ so bẹ́ẹ̀ náà ni ìgbà tá a ti mà wípé tí àwọn bá ṣe sọláàtì fúnra ara wọn tasih tí ẹnìkan nínú wọn tó bá ṣe sọláàtì fúnra ara rẹ̀ sọláàtì rẹ̀ ọlà àlàáfíà nítorí pé àti ìdájọ́ fún kó di káfíìn gbogbo ẹni tó ṣe pé tó bá ṣe sọláàtì fúnra ara rẹ̀ yọ ọlà àlàáfíà a jẹ́ pé tó bá ṣe ìmáàmù náà kọ́ yọ ọlà àlàáfíà sọ yìí pé man sahhat salatuhu fi khassati nafsihi sahhat imamatuhu gbogbo ẹni tó bá ń pè é ìdáṣe sọláàtì rẹ̀ fúnra ara rẹ̀ sọláàtì rẹ̀ ọ̀la àlàáfíà ajẹ́kí tó bá ṣe ìmáàmù ńkọ́ jíjẹ́ ìmáàmù rẹ̀ náà làlàáfíà ayọ̀kẹ́ kò burú torí tí ọba jẹ́ pé má ṣe sọláàtì lẹ́yìn fusaq lọ́ba lágbára jù ni ah bóyá nínú ẹgbẹ̀rún ẹni tí ń ṣe ìmáàmù bóyá aláfìrí márùn-ún tí è se fásitì torí tí ọba fàṣàkọ gbára pàǹfàrùngbà yọ fàṣàkọ gbára pé ṣòkòtò rẹ̀ ń wọlẹ̀ mo rò pé ń fura tí ọba ya pòkì gbára pé ń purọ́ yọ ya pòkì gbára wípé mu sìgá tí ọba ya pòkì gbára pé mu sìgá yóò sì ya pòkì gbára pé irun mú rẹ̀ ẹ̀rẹ̀bẹ̀ntẹ́ ni tí ọba ya pòkì gbára pé ń ṣe gbájú ẹ̀ ó lè yapò kí gbára pé ó lu jìbìtì tó gbogbo owó àwọn ilé sáfù la fẹ́ tì wọ́n sí ẹlòmíì ó yapò kí gbára ká ṣe zina ó yapò kí gbára ká lu jìbìtì òun náà sì ni ìmáàmù yín àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ o tó gbogbo owó àwọn eléyìí bó la fẹ́ ṣe torí ẹ̀ náà sọ pé ẹ̀yin lẹ́ni sọ láti yín ìwọ ọ̀ràn ìwọ ọ̀daràn wọn tí wọ́n hù àwọn ni wọ́n forí ru ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹ̀yin ò ní ládàá sọ láti tẹ̀sí lẹ́yìn wọn ṣùgbọ́n ìwọ ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n hù tó sọ wọn di fásik ta ó forí rù àwọn ni ó forí ru ẹrù ẹ̀ṣẹ̀ wọn fúnra wọn. eléyìí jẹ́ bó ṣe jẹ́ mbẹ̀ léde kúkúrú eléyìí jẹ́ àdìsí alákọ̀ọ́kọ́ eléyìí túmọ̀ sí pé obìnrin ònìṣẹ́lẹ̀ máàmù ìgbà wo lobìnrin lè ṣe lè má mú fọkùnrin irú wo gan ni a sì rí i pé ẹ̀yàmẹ̀yà ọgbọ́dọ̀ wọ́ ní ọ̀rọ̀ àṣẹlẹ̀máàmù àṣẹlẹ̀máàmù ẹ̀yàmẹ̀yà ọgbọ́dọ̀ wọ́ wàhálà ìhì kò sí ní tó burú káyipé nílẹ̀ ibo Yorùbá lọ jẹ ìmáàmù bẹ́ẹ̀ kò sí ní Islam kò sí ní tọ́kàn ni kò sí ní kò sì sí tó burú ní south south káwùsọ jẹ ìmáàmù bẹ nítorí pé islam là ń sè gẹ́bí ò ṣe burú kí yorùbá lọ jẹ ìmáàmù kánù kò sí tó burú bẹ torí pé kí là ń sè islam là ń sè so gbogbo eléyìí yóò jẹ́ ní tí ò ṣeé ṣe nígbà tẹ́yàmẹ̀yà bá ti jẹ́ pé ńlọ́ba bò wá lójú tó bá ti rú bò wá lójú àmọ́ tó bá kí islam yìí là máa ń ṣe lódodo àwọn ò rí nínú tàn islam rí pé ìgbà tí àwọn sàábé ṣe hijra kúrò ní Mẹ́kà àbí kó Mẹ́dínà tí wọ́n tún lọ sí Iraq tí wọ́n lọ sí Syria tí wọ́n lọ sí Misra tí wọ́n lọ sí Lubnan tí wọ́n lọ sí kíní ẹnìkan differentiate pé ẹ̀yin ará Mẹ́kà ẹ̀yin ará rẹ bọ́ sẹ́yìn járe ìlú wa lẹ́wáyì kí ni jẹ́ bẹ́ẹ̀ nínú islam kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ mo rò pé yé wa kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ so eléyìí jẹ́ bí islam ti ṣe rí torí pé ya ummul qawma aqra'uhum li kitabillah bi sarfi an-nadari an qabilatihi gánà bí sọ ni pé ẹni tó máa kúránì kejì ni kò ṣe imam láì tiẹ̀ bìlà pẹ̀lú ẹ̀yà rẹ̀ kí la fẹ́ fẹ́ yà sí àwọn olódò ni máa wẹ̀yà wọn kò yé wa eléyìí tó túmọ̀ sí pé náà nísìnyí tí èèyàn bá wà nílùú Ìgbò kò sí nǹkan tó díyàn lọ pé kéèyàn tún máa ṣèdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn kò sí tí eh, ẹnìkan wá sọ fún ẹ pé ẹbí eh, yorùbá ni wọ go to yorùbá land and go and do that thing in, the, in your land kékeré this is my own land also wherever there is muslim it is my land sẹ́yìn ọ sọ bẹ́ẹ̀ wọ́n sọ pé òkòǹkò kan ṣe kíní kó tù lẹ̀ ni so bẹ́ẹ̀ náà ni haúsá lè wá sílẹ̀ yorùbá nìsín kọ́mọ̀ ṣe dánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn pẹ̀sìn islam kí ló burú bẹ́ẹ̀ kí ló burú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni yorùbá ó lè lọ sílẹ̀ haúsá kó mọ̀ sí dánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn pa islam nítorí pé mùsùlùmí gbogbo wa nǹkan kan náà là wá gbogbo wa ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ sì wa ẹ̀sìn islam ó ṣe yé gbogbo wa ni ṣé àwọn àmọ̀ ọ̀rọ̀ pé ta ni ta ni sọ fún wa ká tó lè tẹ́tí gbọ́ á àwọn nítorí wọn dúdú ni máa sọ bẹ́ẹ̀ pé ta ni sọ̀rọ̀ pé ah, kíní kan ni ọmọ ibì kan bá àtọ̀rìn wà ni wọ́n máa ṣe kíní kan ṣé àṣà àlùyìn ni wọ́n ń ṣe ni àbẹ́sìn ọlọ́ mo rò pé yẹ wa ẹ̀sìn ọlọ́run wọn ṣàlàyé fún ọ àbọ̀ ọmọ wádìí àìdẹ́ntìtì rẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ wọn àwọn tó rí wọn bá dúdú àwọn ní ọmọ wádìí pé ẹ ah, sọmọ ìlú àwọn ni àbí ìsọmọ ìlú àwọn ọmọ ìlú wa kí la fẹ́ fìlú sí kí la fẹ́ fìlú sí ìlú ló kó mà sí lórí ni nàám irọ́ lásán eléyìí jẹ́ ti ṣe jẹ́ ń bẹ̀ wọn lẹ́yìn eléyìí wọn á mú àdìsẹ́ Anas Malik radiyallahu anhu wa anabi sallallahu alayhi wa sallam wọ́n ní russu sufufakum ẹ jẹ́ kí sáfù yín ó di ẹ jẹ́ kí ìdúró yín nígbà tẹ́ ẹ bá wà nù sáfù níbi as-salah ẹ jẹ́ kó di ìyẹn ni pé rẹ sẹ́sẹ̀ ọmọ ẹ̀yà rẹ jẹ́ kó di ẹ ẹ pa ẹsẹ̀ yín pọ̀ ẹ má fi àlàfo lẹ̀ fún àṣetán nínú àdìsí kan anábì sallallahu alaihi wasallam ni mo rí tí àwọn ọmọ wẹ́wẹ́ àṣetán tí wọ́n ń gba àárín àlàfo tí ń bẹ láàrin ẹsẹ̀ nìkan sẹ́nìkejì tí wọ́n ń gbà kọjá tí wọ́n ń gbà kọjá tí wọ́n ń gbà kọjá láti dàrin irú lórí sọ́láàt ẹ jẹ́ kí ẹsẹ̀ yín ẹ jẹ́ kó pàdé ẹ dí gbogbo àlàfo yòówù tó lè wà láàrin ẹsẹ̀ yín sẹ́sẹ̀ ọmọ ẹ̀yà yín eléyìí ni tẹ̀rọ̀síṣù sọ́fù inna الله يحب الذين يقاتلون في سبيله saffan ka'annahum بنيان مرصوص. ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ sáwọn ẹni tí ń jagun sójú ọ̀nà rẹ̀ láwọn ẹni tó ṣe pé wọ́n fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ wọ́n ṣera wọn lọ́kan wọ́n wá dà gẹ́gẹ́ bí ilé tá a mọ tí gbogbo ẹ̀ faratira wọn blọ́ọ̀kù faratira wọn ni nísìnyí báyìí blọ́ọ̀kù wo lọ́la nú bẹ́ẹ̀ náà ni tá a bá dúró nu sọ̀lá yà ẹsẹ̀ rẹ pẹ̀lú ẹsẹ̀ ọmọ ìyá rẹ à ń fẹ́ kí gbogbo ẹ̀ kọ́ papọ̀ náà lànà bisalòlá àti sọ́n pé látọ̀dọ̀ òfurufú tẹ̀lé ṣètọ́n ẹ má fi àlàfo lẹ̀ fún àṣetọ́n ẹ má fi àlàfo sílẹ̀ fún àṣetọ́n lọ́gbọ́n ìwọ́tọ́ yẹ pé tẹ̀ máa ń ṣe sọ́lá ọmọ gbẹ́sẹ̀ sani ó ní bo lọ́wà pípé ká pàṣẹ pọ̀ ibi tó wà lórí rosso sòfò fakùn ẹ jẹ́ kẹsẹ̀ yẹn pàdé ṣùgbọ́n wọn ní kẹsẹ̀ yóò pàdé kò túmọ̀ sí pé kí wọn náà tẹ̀ mọ́lẹ̀ o torí pé ẹlòmíì torí kẹsẹ̀ olè bá pàdé ọ̀wá tẹ ẹsẹ̀ tiẹ̀ mọ́lẹ̀ ó mú mọ́lẹ̀ nígbà tí kèé gbọ́rọ̀ tá a bá yọ ẹsẹ̀ ó lè kẹsẹ̀ kúrò ń bẹ̀ àà kéèyàn náà ṣọ́ra má fara ní ọmọ ẹ̀yà rẹ̀ torí láàbọ̀rọ̀rọ̀ wà láàbìrọ̀rọ̀ kọ́tọ́kẹ́ ènìyàn lára ẹ pa ẹsẹ̀ pọ̀ lọ́nà tí ẹ fi ní fi àlàfo lẹ̀ fún àṣetọ́ni ọmọ nínú àwọn èèyàn tó jẹ́ wípé nígbà tá a bá bẹ̀rẹ̀ sọ́láàt yóò jẹ́ kẹsẹ̀ òun kọkàn tiwa ẹsẹ̀ wọ́jọ̀ kanra wọn tá a bá bẹ̀rẹ̀ sọ́láàt mubasharatan pé Allahu Akbar tó bá ti ṣe Allahu Akbar ti bẹ̀rẹ̀ yẹn yóò da ẹsẹ̀ rẹ̀ padà sí ọ̀dọ̀ ìkejì ni yóò fi àlàfo lẹ́ẹ̀bí yóò tún fa àlàfo lẹ́ẹ̀bí kọ́dá o àìdá gidi ni nítorí pé o ti fa àlàfo sílẹ̀ fún àṣetán ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọ̀fẹ́ kálàfọ́ wà ṣùgbọ́n ìwọ òbílà bí ọba wà kọ́ wà torí pé ẹni tí ọyẹ ẹsẹ̀ kúrò lẹ́sẹ̀ rẹ̀ ó lè máa fẹsẹ̀ tiẹ̀ tẹ̀lé tiẹ̀ bọ̀ ike ká bọ́ba àfi àlàfo sílẹ̀ fáṣetán bí bá ń sẹ́ ń bọ̀ ló tún máa sá ó sì níbi tí èèyàn lè ya ẹsẹ̀ mọ́ sọ́dọ̀ abẹ́ òkúkú dá abẹ́ torí ẹ̀ kásagbára láti jẹ́ kí ẹsẹ̀ wọ́n pàdé pẹ̀lú ti ọmọ ìyá wa. alimusulimu akhul muslim mùsùlùmí ọmọ ìyá mùsùlùmí ni ọba àjò lówó kémi ọjà láìní ọba àjò òyìnbó kémi ọjà áfíríkà ọba àjò ará àgbòrò kémi ọjà ará oko ọba àjò ọlàjù kémi ọjà olùkọ́ alimusulimu akhul kò sí discrimination kan tá a gbọ́dọ̀ gbà láàyè nínú láàrin mùsùlùmí sí mùsùlùmí ọba àjò lórí ojú ẹ kẹlẹ yóò sì jẹ lẹmù kẹlẹ yóò jọba kẹlẹ yóò jẹ joyè kẹlẹ yóò jẹ mẹ̀kúnnù gbogbo wa kankan náà ni wọn wájú Allah torí ọmọ abọ́ sẹ̀sà pé èmi ọba lọ́ọ́ fẹ́ fẹsẹ̀ kàn kọ́lá àwọn omi tuntun bẹ́ẹ̀ ó tún kọ́ńkò lórí sọ́láàtì. <laughs> so pé kíni ọ̀hún fẹsẹ̀ kọ́ ba lẹ́sẹ̀ àdúpẹ́ fọlọ́ islam ti dà pọ̀ jù ẹ wọ pé nínú àwọn ẹ̀sìn míì àga ni àbí ọ̀kọ́ ni ìwọ náà ti mà bí tága ti ṣe bẹ̀m̀bẹ̀ ò ní débẹ̀ àwọn àga tó rù tó rù tó rù irú lọ́lọ́ لو يعلم الناس ما في النداء والصف الأول ثم لم يجدوا إلا أن يستهموا عليه لاستهموا táwọn yẹn bá mọ aládàá ti ń bẹnu ká pèrún àti ká dúró sáfù alákọ̀ọ́kọ́ ni tí ọ̀rọ̀ arọ wọn lọ́rùn láti débẹ̀ láì ṣèmúje wọn bá ṣèmúje kálukú ń sáré pé wọn bá sáfù alákọ̀ọ́kọ́ ni kékin ọ̀bá àjẹ́ kínní kálukú àbíbẹ̀ kọ́ ni tó bí mùsùlùmí ṣe wà kò sì sínú pé ẹnì kan tó wà sọ́fù làwọ̀ àlọ́ yàtọ̀ sí sọ́fù sani sọ́fù sani yàtọ̀ sí sani pé kíni bí ọwọ́ káká gbogbo ẹni kó kálukó ṣe sọlá sá so kọ́lá sìmẹ́ǹtì gan bolo ti wá abẹ́ ìfura bolo ti wá ṣé gbogbo ẹ̀yìn ọ̀rọ̀ yìí náà ni àbáwọ̀ amọ́síláṣí ànábì ni kò sí kò túmọ̀ sí kẹ́ ká kú o so ṣùgbọ́n à ń sọ yìí pé aslan gbogbo àwọn àtẹ́yìn náà gan kò túmọ̀ sí pé à ń discriminate so eléyìí jẹ́ bó ṣe jẹ́ mbẹ̀ pé kájíkẹsẹ̀ wọ papọ̀ láti rẹ́ni tó ṣe pé ìgbà tó jẹ́ èèyàn funfun ẹnìkan á dúró sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nínú sọ́lá ń jẹ́ èèyàn dúdú so àwọn dúdú láwọn àwọn àyíká àwọn máa ń fẹ́ gbìyànjú láti jẹ́ pé eh, àwọn ń lo táwọn ń kọ́ dàbí ìwọ náà ní bó ń ṣe ń kẹ́kọ̀ọ́ nísìnyí wọ́n máa gbìyànjú láti lò ó torí káwọn ọmọ bẹ̀rù pé kí láǹfààní pa àmọ́ tá a bá lò ọlọ́run bí wá léèrè tọ́ dúdú yẹn gbà tó ń já kẹ́kọ̀ọ́ so one try bí bàbá tó funfun tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mẹ́sàn Allahu Akbar ẹsẹ̀ tí kọ́kọ́ pàdé o níbẹ̀rẹ̀ o mẹ́sàn Allahu Akbar tó sọ láti bẹ̀rẹ̀ báyìí ó dẹ́sẹ̀ rẹ̀ padà ni so dúdú yẹn wọ́n á fi wọ́n á ń fẹsẹ̀ lé ń fẹsẹ̀ lé pé kẹ́sẹ̀ àwọn fi kanra lórí sọ́láàtì bẹ́sẹ̀ wọn ṣe kanra báyìí bàbá yẹn kàn gún ní ìgúnpá ni lórí sọlá ó gbóni ìgúnpá so òun ò tètè fura so nígbà tó tún ṣe lẹ́ẹ̀kejì ó tún fún un pẹ̀tọ́ khalas <laughs> so subhanallah kọ́dà láwọn ìlú kan àwọn èèyàn kan àwọn fura pé àwọn èèyàn kan kì í wù wọ́n rárá káwọn èèyàn kan kẹsẹ̀ wọn kan tàwọn lórí sọláàtì a'udhu billah. lula láti wá fẹ́ ṣe sígbà tá a bá tún gbé yàmì ìyàwó nù ìbáàdà torí àfikún náà tún wá sí o torí ẹ kájí kẹsẹ̀ wọ́n dọ̀gba wọ́n qaribu bainaha kan gbọ́dọ̀ jìnnà keji nu alákọ̀ọ́kọ́ ní í ṣe eyi sáfù ẹyọ kan kò bá jẹ́ kejì kò kẹta wa kọkànra wọn kejì yìí ó ní í sáfù ọ̀gbọ́dọ̀ jìnnà síra wọn wa qaribu bainaha ọ̀gbọ́dọ̀ jẹ́ pé eh, eh, five hundred meters ńlọ́wọ́ aláìní sáfù àkọ́kọ́ sékejì pé kíni ẹ jẹ́ kí àwọn sáfù káwọn súnmọ́ra wọn kí sáfù ó súnmọ́ra wọn kọ́ má jẹ́ pé eh, lẹ́yìn ìgbà tá a rí lé márùn látúndí sáfù kejì àtúndí lé márùn àrí sáfù kẹta pé kíni so ẹ jẹ́ káwọn sáfù ó súnmọ́ra wọn gẹ́gẹ́ bí ẹ jù sọ rí pé láwọn mẹ̀sáàjì dùwà gbogbo àá máa jẹ́ kí àwọn sáfù súnmọ́ra wọn kò gbọ́dọ̀ jìnnà ìyẹn ni pé àlàfo tí ó wà láàrin sáfù kan sí sáfù kan kò gbọ́dọ̀ tún gbàyàn kò gbọ́dọ̀ gbàyàn ká sún sáfù mọ́ra wọn lọ́nà tí ààyè ọba sẹ́kù kọ́ sẹ́kù sẹ́yìn káwọn èèyàn náà tún fọ́ọ̀mù sáfù mi ni bó tilẹ̀ jẹ́ pé tí àlàfo ti ń bẹ láàrin sáfù sí sáfù tó bá pọ̀ tẹ́ ẹ bá sì láǹfààní àti máa gbọ́n tí ìmáàmù bá ń ṣe kò pé kí sọlá tí wọn máa lálàáfíà o ṣùgbọ́n láì dá ni torí pé kun tó wá nínú sunnambi kájẹ́ kí sáfó ṣe kí ni kó súnmọ́ra wọn. ẹlẹ́kẹta wàhálù ọrùn yẹn ọdọgba ọrùn ẹnìkan gbọ́dọ̀ lọ kí tẹnìkan wá nínú ọrùn wàá sì mọ̀ tó náà ní kéjìká wọ́ dọ́gba bá ti dọgba ọrùn ó dọ́gba tí èjìká ò ti dọgba ọrùn ò lè dọgba torí pé èjìká ló ní kọ̀ǹtúrò ọrùn olùkọ́ agẹ́tì ẹ̀ tí èjìká wa bá dọ́gba pẹ̀lú ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wa ọrùn wa dọ́gba pẹ̀lú tiẹ̀ àmọ́ tí èjìká wa bá ti lè yẹ̀ kúrò níbi tiẹ̀ ó pé ọrùn wa ńkọ́ kò lè táwọn sì ń mójútó àwọn nǹkan yìí báyìí tó inshàlá àbí inshàlá inshàlá àti mójútó àbí inshàlá á máa wá mójútó báyìí. kò wá sí yàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú eléyìí ọkùnrin ó gbọ́dọ̀ mójútó obìnrin kọ́ àwọn náà gbọ́dọ̀ mójútó kọ́ àwọn obìnrin gbà wọ́n máa wò pé ah, àwọn ọkùnrin mà ní báwí o gbogbo wa ni wọ́n báwí gbogbo àni wọn bá wí agbọ́dọ̀ fi àlàfo lẹ̀ fún àṣetán sáfù òsì gbọ́dọ̀ jìnnà síra wọn á sì jẹ́ kí ọrùn wọn kọ́ kọ̀dọ̀gba nígbà tá a dúró nínú nínú as-salah ma lakum la tastaffuna kama tastaffu al-malaikatu bayna yaday rahman kí ló dé tẹ́yìn náà ní tó yín gẹ́gẹ́ àwọn màláìka ti ṣe máa ń tó wọn níwájú ọlọ́run ẹnìkan ò ní tinú síwájú kẹ́nìkan bọ́ sẹ́yìn wọ́n á tò bí ìgbà tí wọ́n rẹ́ ilé ni tí gbogbo ẹ̀ dọ́gba àwọn èèyàn kan wà tó pé àdánwò ni kò dúró lẹ́gbẹ̀ẹ́ ẹrú tiwọn tó bá ń ṣe sọ́láàt tó bá dúró tẹ́ bá jọ dúró tó bá ti ṣe sọ́láàt díẹ̀ yóò lọ wájú yóò tún wá sẹ́yìn yóò lọ kí wọ́n á ní í ṣe o àwọn <laughs> pé àdánwò lélẹ́yìn àbí ìṣàdánwò adúrú fúrọ́jù tí ń fi ilẹ̀ fún àṣetán kọ́lá àwọn tiẹ̀ sọ fẹ́ẹ́ nìkan pé àbà bàbá ẹ̀ sì ń yọ ẹsẹ̀ ilẹ̀ mẹ́wàá yẹn ó ní ẹ̀kẹ́ ni ó ní àlàfo mélòó ló ń fi ilẹ̀ fún àṣetán lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n fi ilẹ̀ wípé ńgbà tó ń lé ẹsẹ̀ òun wo ẹsẹ̀ rẹ bẹ̀rẹ̀ sí ní fẹ̀ so wípé ètí ń bẹ láàrin ẹsẹ̀ rẹ méjèèjì tí ò ti tó lálàfo bá ṣetán ni kò rí wí kò rí wí nítorí pé ètí ń bẹ láàrin ẹsẹ̀ wa sẹ́sẹ̀ wa àṣetọ́nù ò ní rí bẹ́ẹ̀ kọ́ ké gbà bẹ́ẹ̀ torí pé kò ní yà ọ́ lọ́wọ́ ara rẹ̀ nígbà tí wọ́n ṣe sọ́láàtì ó fẹ́ kọ ẹ̀yìn rẹ sọ́mọ ẹ̀yà rẹ̀ nígbà tí wọ́n á nu sọ́lá tó bá sì gba àárín ẹ̀yìn méjèèjì ni ó rí sẹ́ǹsì mo rò pé yé wa tó bá gba àárín ẹsẹ̀ rẹ àtẹ̀sẹ̀ ọmọ ẹ̀yà rẹ̀ ni ó rí sẹ́tọ́ fẹ́ ṣe torí ẹ̀yẹ má fààyè rẹ̀ fún tí ó fi kọjá ọwọ́ pé ṣètánì kọjá láàrin lásán àárín yín dàrú. ẹ mọ táwọn sábẹ́ máa ṣe ni tí sábẹ́ bá ń jọ ń bọ̀ pẹ̀lú ara wọn báyìí nísìnyí tí wọ́n débi tí igi tí wọ́n fi sòpó yìí wà tí wọ́n sì ti jọ fara wọn lọ́wọ́ tó sì ṣẹlẹ̀ yìí pé tí wọ́n bá fara wọn lọ́wọ́ wọn ò ní lè kọjá pẹ̀lú òpó yìí sẹ́yìn kó wọ́n yára wọn tí wọ́n bá fi lè yára wọn tí wọ́n bá tún pàdé lẹ́yìn òpó yìí wọ́n tún torí ká ṣètánì ọmọ bàrà yìí mo rò pé fura à ń jọ ń bọ̀ ibi tá à ti jọ ń bọ̀ yìí àtijọ́ múra wa lọ́wọ́ kò lè ṣeé lọ tí yọ yà ti ń bẹ lọ́nà bí igi so a gbọ́dọ̀ tu ọwọ́ ara wa náà ni nígbà tá a bá yọ ara wa so bẹ́ẹ̀ náà ni tó bá pẹ̀ ń ṣe ẹsẹ̀ tiẹ̀ kò tẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ àwọn ọ̀daràn yẹn wọ́n gba àbẹ̀ kọjá ọwọ́ kọjá láàrin yẹn o ó ti tó láti mú kí ọkàn yẹn kọ̀yìn síra o. la takhtalifu ẹ má yà pa ọ nínú dúró tẹ dúró nu sọlá kọkàn yẹn ọmọ bá kọ̀yìn síra wọn ẹ má yà pa kọkàn yẹn ọmọ bá síra wọn ẹnìkan kílọ̀kùn kọkàn síra wọn ṣe bí tó sọláàtì rẹ ló ń ṣe tọkàn yín bá pè é síra wọn nítorí wọn rò pé bó mo ṣe dúró sẹgbẹ abdulhalim yìí abdulhalim wo wọn mo make mistake nítorí wọn rò títí tí ó fi sálámà abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ so ṣé yọ wàá fọkàn fi sin lọ mọ́ onífọkàn sin lọ so àmọ́ nígbà tí ìgbà ti fà yẹn lẹ̀ wàá rí pé wàá lè concentrate lórí pé ọlọ́run ni mò ń sìn iwájú ọlọ́run bá ni mo wà so gbogbo nǹkan tó lè dẹ̀sìn rẹ rú òní gbàláyè tẹ́lẹ̀ ìjẹ́ àǹfààní tó wà nínú pé ká má ṣe fi àlàfo sílẹ̀ fún aṣẹ́tàn. tọ́ gbogbo eléyìí ọmọ bíi ẹ̀ bó ṣe pàtàkì pípọ̀ wá sí sọ́lá tunu jama tó dáa pé wọn nìkan lọ ń dá ṣe kí lọ́kàn wá abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ tani wọ́n sọ fún wọn pé rọ́ṣù sọ́f rọ́ṣù sọ́f wọ́n sọ fún wọn nìkan pé tó jẹ ẹsẹ̀ rẹ̀ àti títà ni mo rò pé fúnra mẹ́rin torí ọ̀ ṣera rẹ̀ ẹni tí ò lè ṣe sọ́lá tù àfi nínú yàrá rẹ̀ ọ̀pọ̀ sí ní bá ó ṣera rẹ̀. bákan náà ìgbà náà kọọrọ pé kọ́ọ̀rù bu bẹ́yìn náà sòfófì káwọn sáfù yẹn ọmọ jìnnà síra wọn ẹni tí ń dá sọ̀lá tó ṣẹṣẹ́ wọn máa sọ ọrú ẹ̀ fún. bákan náà ẹjọ́ rò wọ́n dọ́gba àwọn àti tání nígbà tí ọ̀wá masjid á àdúpẹ́ fọlọ̀ ọlọ́mọ o ká mójútó torí kébi tó rí wánu pàápàá jùlọ fáwọn lẹ́yìn náà wọ́n mú àdìs Abu Hurairah radiyallahu anhu wa wọn lánàá bí sallallahu alayhi wa sallam sọ yìí pé khayru sufufi rijali awwaluha wa sharruha akhiruha wa khayru sufufi nisa'i akhiruha wa sharruha awwaluha rawahu muslim. wọ́n lè Muhammad sallallahu alayhi wa sallam wọ́n lè tó lóore jù nínú sáfù àwọn ọkùnrin ní sáfù àkọ́kọ́ o sáfù alákọ̀ọ́kọ́ ló lóore jù nínú sáfù àwọn ọkùnrin Allahu akbar. kí ló fà nítorí pé sáfù alákọ̀ọ́kọ́ yẹn láàdá tí ń bẹ́ẹ̀ anabi sallallahu alayhi ọkàn ọkàn ọkàn ọkàn tawa ló lobó ni kò tiẹ̀ mẹ́nu gbà níbi tọ́pọ̀ dé ìbá ṣe pé abẹ́rẹ́ bẹ́ẹ̀ ìbá pé wọ́n mọ ìbá pé ẹ mọ irú ti ń bẹ nínú pé kéèyàn ó pèpè fún sọlẹ́ àti irú ti ń bẹ nínú pé ká dúró ní tẹ́ ẹ̀ wá aráyè débẹ̀ láì sàmójú ẹ̀ bá mójú nítorí ẹ̀ subhanallah bákan náà nínú ọlá títún bọ fún sọfọl awal ó ní pé anabi sallallahu alaihi wasallam ó ní àwọn èèyàn oríṣi báyìí báyìí báyìí ni kí wọn máa dúró mbẹ tọba rọ̀ wọ́n lọ́rùn jù liyaliyani minkum ulul ahlami wan nuha àwọn onímọ̀ àwọn onílàákà inú yìí ni kí wọn máa dúró ní ẹ̀yìn mi mubasharatan sẹ́wọ̀n kọ́ ga àbí ọ̀gá a níjọ́ kan anábì sallallahu alaihi wasallam wọ́n bá sọ láti lọ anábì wa gbàgbé ntí wọ́n ń ké wọ́n ṣàṣìṣe bí wọ́n ṣe parí sọ láti wọ́n wọ ẹ̀yìn pé alaysa fikum Ubay ṣé Ubay yóò sí láàrin ó túmọ̀ sí pé ọ̀pọ̀ èèyàn náà ní bẹ bọ̀tọ́ pé <laughs> bíbẹ wọn yà ní pé kò sàǹfààní gẹ́gẹ́ bí kò ṣe jẹ́ pé àìsí wọn náà kò ní ní lára ọlọ́mọ ṣètò wa àwọn èèyàn kan ń bẹ tó pé wọ́n ń bẹ ń bẹ mọ̀ pé wọ́n ń o ọlọ́run tó pé tí wọ́n bá ń bẹ ń bẹ yóò wúlò tí ò wa rò pé yé wa àmẹ́ni tó pé dùn ún wọn làwọn tẹ́kítà àbárí ọ àmọ́ wọ abirú ọlọ́mọdé wọn parú òwe bẹ́ẹ̀ fà wá ẹni tó bá ti parú ẹ̀ fún ó túbọ̀ sí pé huwa la shay wa ma laysa bi shay laysa bi shay kò jámọ̀ kankan tí o bá ti jámọ̀ kankan kọ́ kò jámọ̀ kankan ni la mahalla lahu tọ́ ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o <laughs> so nítorí di eléyìí ó túbọ̀ sí pé sáfù àkọ́kọ́ yẹn ọ̀gá ọ̀gá àwa àmà àmà kí ló sọ àwa láfíríkà ń bì tẹ́kẹ́tì tètè dé mẹ́sítẹ̀tì ẹ wàá lọ jókòó lẹ́yìn wọ́n máa bẹ̀rù sáfùlà wà abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ gbogbo ẹgbẹ́ òfófá wọ́n á lọ mú àyè kan záwíyà kan nìkan ó dúró mbẹ́ nìkan ó dúró mbẹ́ bàbá bọ́lá jà <laughs> ẹ sá ti dúró mbẹ́ ẹ ṣe bóyá tó bá débẹ̀ yóò mọ ìyàgbẹ́ ni wọ́n mọ̀ sá fún so kéèyàn sojú kòkòrò láti rí i pé sọ́fúnlá wà lóńdó sí wọ́n ti gbé sọ́lá àtàbí wọ́n ti gbé sọ́lá àti sátìwá ń bẹ̀ pélé yìí ni walakin nígbà tí mo bá mọra mi pé tọ̀ ní ọmọ nǹkan kan bí sọ láti bá sì dàrú ìmáàmù tiẹ̀ fáyàn wọ́n bá lọ farú olúwa rẹ̀ nǹkan ṣe mọ́dé bẹ́ẹ̀ o rọra ta kété kọ́ lọ síbi ibi tó jìnnà jù lápá ọ̀tún masjid àbí ibi tó jìnnà jù lápá òsì sọ́fùl awwal àbí òye wa àmọ́ ibi tó jẹ́ àárín gbùngbùn rọra fílẹ̀ fáwọn tó yẹ kí wọ́n kájú òṣùwọ̀n ètò ọlọ́lá jù ní sáfù alákọ̀ọ́kọ́ fáwọn ọkùnrin wala yazalu qawmun yata'akhkharun hatta yu'akhkhirahumullah àwọn èèyàn ní yé fà sẹ́yìn àwọn èèyàn ní yé fà sẹ́yìn ẹ mọ̀ pé àti kàdísì yẹn ṣáájú gbàtà níbi sọlá àṣìlá ní pápá kan náà sábẹ́ ń fà sẹ́yìn náà ń fà sẹ́yìn wọ́n ní kó súnmọ́ àwọn wọ́n máa kọ́sẹ̀ àwọn nu sọ̀lá káwọn ẹni tó wà lẹ́yìn tí wọ́n náà lè bá kọ́sẹ̀ wọn nítorí pé àwọn èèyàn ní yé fà sẹ́yìn títí tọ́lọ́ yẹn sọ níjọ́ tí o bá rí sọ́fún lawal dúró ọkàn rẹ̀ ọ bàjẹ́ àmọ́ jẹ́ ẹni tó pé sọ́fún làásìr ló máa ń dún gbogbo gbà sọ́fún kẹwàá tí o bá ti wá rí sọ́fún làásìr tó rí sọ́fún lawal ọkàn rẹ̀ bàjẹ́ a àwùdùbìlà o rí sọ́fún alákọ̀ọ́kọ́ kì í ṣẹlẹ̀ kẹwàá lórí ọkàn rẹ̀ wá bàjẹ́ àwùdùbìlà so ṣùgbọ́n ìgbà tó máa ń ní sọ́fún tó lóore jù fáwọn ọkùnrin níta lákọ̀ọ́kọ́ kò túmọ̀ sí pé ìwọ tó jẹ́ late comer kọ́ wá fara ní ẹni tó ti kọ́kọ́ dé o olùkọ́ afura báyẹn nítorí pé a wà ní masjid láti sin lọ́ọ̀ ni wíwà tá a sì wà ní masjid láti sin lọ́ọ̀ ó yẹ ká rí ẹ̀sìn náà ṣe ní rọrùn lọ́nà tí ò ní mú ìnira dání ìmọ̀tá wà kò sọ́fò lọ́wọ́ nísìn kò lè gbajú èèyàn ọgbọ́n lọ èèyàn ọgọ́ta wà dandan àfi ká dúró ń bẹ́ẹ̀. sísọ láti ó ṣeéṣe kò ní ṣeéṣe o so nítorí ẹ mi fẹ́ láǹfààní rẹ̀ kí ló yẹ kí n ṣe kí n tètè dé ni ẹ̀hẹ́n tètè dé àyè sì ti kún èmi sì wò pé bí mo ṣe jókòó yìí pẹ̀lú ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi kò lè rọrùn ká tún gbẹ nìkan láyè kọ́rọ̀ wa lọ́rùn ẹ ń dúró ń ò ní dúró ń ó ní wa manna'in lil khair ìwọ ń kọ́ mu'tadin athin mo rò pé yé wa so òhun mà náà lè xẹ́rì wọ́n kọ́ ọlọ́tẹ̀ lẹ́sẹ̀ torí pé tí wòye bá sọ lọ́tẹ̀ tí tí dìtẹ̀ máa ní orí pàrọ̀ láti kọ́kọ́ débẹ̀ ọ̀fẹ́ wá fún wa mo rò pé ó yé wa so nítorí délé ká fura síbẹ̀ yẹn ẹni tó bá ti kọ́kọ́ débì kan lọ́lẹ́tọ̀ sí ẹnìkan ò gbọ́dọ̀ wá ní lára lópin ìgbà táwọn náà bá fẹ́ dúró ń dúró fàájì lọ́nà tó yẹ kó gbá èèyàn méjì dúró àá pọ̀ fẹ́ bọ̀ kọ́ àbọ̀ bẹ̀ gbogbo eléyìí ká fura torí pé ẹ̀sìn Islam ẹ̀sìn rọrùn ni kò fẹ́ wàhálà ẹ̀hìn mi ní ìsìn rí sáfù alákọ̀ọ́kọ́ dúró sí lónìí pẹ̀lú ògo ọlọ́run lọ́la màá ti sọ pé inṣàlá bí ṣe tètè dé lọ́la sí alhamdulillah torí ẹ̀ náà la ṣe rí láwọn ìlú kan láwọn ìlú kan wípé ẹni tó bá fẹ́ wá sí ìdánilẹ́kọ̀ọ́ ní ìsìnká pé magrib ń wọlé ní. Ni Ago kápá aago méjì ní dánilẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ lédè kúkúrú wọ́n á sì kí magreth ní aago mẹ́fà àbọ̀ pẹ̀lú ògùn ọlọ́run yẹn ti dé mọ́ṣáláṣí látàgò márùn wọ́n ti dé mọ́ṣáláṣí látàgò márùn sáfù alákọ̀ọ́kọ́ kò tiẹ̀ sáyé ń bẹ̀ mọ́ látàgò márùn so yé <laughs> so ẹ máa wà tọ́ ọlọ́run tuntun wá ṣe sí fa ẹlòmíì aago mẹ́jọ kú kọ́tà ní ń bọ̀ ó sì fẹ́ dúró sáfù alákọ̀ọ́kọ́ àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ àbòsí ni àbí ìsàbòsí innahu la zulm torí di eléyìí báyìí báwọn èèyàn ṣe máa ń ṣẹnu téèyàn bá fẹ́ téèyàn bá fẹ́ láǹfààní nǹkan kan èèyàn sáré sí i èèyàn sáré sí i. sheikhul islam ibn taymiya rahimahullah onígbà tá a ti rọ́lá ti ń bẹ fún sáfù alákọ̀ọ́kọ́ tèmi ọba wá sí masjid tí wọ́n á fọ́ ọmọ lẹ́ni tí wọ́n ní kọ́ lọ tẹ̀ sí sọ́fù láwọ̀lẹ̀ ẹni ìkírun ọ̀tọ̀ ìtẹ́ ìkírun ọ̀tọ̀ mo ní kàn tẹ̀ sí dídú ẹ̀yìn mọ́ mi ni wọ́n tẹ̀ sí èmi ò sì wá o ọmọ atẹ ẹbí ọ̀ wa lọ. ǹjọ́ tọ́ kí gbogbo ẹni tó bá dé kọ́ mọ ẹ yẹra fún ẹni yẹn kọ́ mọ ẹ yẹra fún tẹ̀yẹn pé ẹnìkan ti wà ń bẹ̀ tí ẹ bá mọ bó ṣe jẹ́ tẹ́ ẹ mọ̀ pé kì í ṣẹni tó fẹ́ jókòó ń bẹ̀ náà ló ti dé tó fi wá tẹ́ ẹ bẹ̀ níṣẹ́ lọ́rọ̀ yẹn wá tẹ́ ẹ bẹ̀ wọ́n ní faqad ightasaba juz'an min ardil masjid ó ti jí nǹkan kan ó jí nǹkan kan nù lẹ mọ́ṣáláṣí nù ah, èmi ò jí nǹkan kan pé àwọn ti jí torí pé ìwọ nísìnyí báyìí ẹni tó tẹ́ bẹ̀ o ti mú káwọn èèyàn mi ọmọ ẹ̀yẹra fún bẹ̀ ǹjẹ́ tí wọn náà bá kí wọn bẹ̀ sí ọgbà àbí òní gbà lọ́dọ̀ Imam Ahmad kò ní gbà torí as-salatu fi ardil maghsuba la tuqbal sọlá ti ta ṣe nílẹ̀ tá a jí gbà kò lè gbà mo rò pé yé wọ́n dàbí ìgbà tí Saddam lọ gba Kuwait gbogbo sọ́jà Saddam tó kó lẹ́yìn tí wọ́n bá ṣe sọ láti ń bẹ̀ ń gbà yun kò lè gbà lọ́dọ̀ ìmáàmù Ahmed tó bẹ́ẹ̀ náà ni bàbá tó wá tẹ́ ní sí masjid tí ò tí ì dé àmọ́ tó bá kó ti dé ó ti dé bilfẹ́ẹ̀lì ó wá tẹ́ níbẹ̀ so ó sáré lọ sàlùwàlá so eléyìí ẹ gbọ́dọ̀ mú kó kò jí ilẹ̀ mọ́sálásí gbà àbí òye wa so eléyìí túmọ̀ sí wípé ẹni tó fẹ́ láǹfààní nǹkan oní ọ̀lọ́ fúnra rẹ̀ oní ọ̀lọ́ sísọ́ fúláwọ́lì yẹn fúnra rẹ̀ kí ẹ ṣe pé ọlọ́ba ń gbààyè àmọ́ tó bá pọ̀ lọ́ gbà fúnra ara rẹ̀ a gbọ́dọ̀ ṣe kí ni a gbọ́dọ̀ mú tẹ̀tọ́ fi síbẹ̀ kú mbẹ́ ilé ìjẹ́bù sọ jẹ́ ṣùgbọ́n láwọn mọ́ṣáláṣí wa gbogbo nílẹ̀ káàrọ̀ ojúire wọ́n á máa ti tẹ́ ní kalẹ̀ fáwọn èèyàn kan láti bí aago méjìlá láti bí aago kan wọn ìpè kínní kò sùpá àdínì bàbá àdínì orígun àdínì ẹni àdínì so gbogbo àwọn eléyàn wọn ti tẹ ó wá lè jẹ́ pé ń kù sẹ́jú márùn tí wọ́n ṣe sọ láti làwọn tó dé ṣe mọ̀ pé tí wọ́n sọnù so eléyìí ọ̀tọ̀ nínú òfin ọlọ́run kò sẹ́ni kan tó ga tẹ́nìkan kúrú níwájú Allahu Rabbul Alamin àyàfi pẹ̀lú ìpayọ̀ ọ̀lọ́ tó ètò olóore jù nínú sáfù àwọn ọkùnrin wọ́sọ̀rọ̀ àkọ́lọ́wà ètò burú jù nù sáfù ọkùnrin ní sáfù tó parí kọ́lọ́n dà kókó sànù wa. so sáfù tó kàn wọ́n ní ìdí tó fi jẹ́ pò ń lo burú jù ó ní wípé bí ìgbà tí gbogbo wa tò níbi tí wọ́n ti ń soríire ìyẹn á jẹ́ pé kò sí sáfù àkọ́kọ́ kò sí sáfù ẹ̀kejì sáfù parí rárá à kódà o àbọ̀dà kódà rárá ṣé sáfù ti parí ọjà sí sáfù tó burú jù nígbà tó bá pọ̀ ọkùnrin àti obìnrin inú ọjọ́ ń bẹ nu masjid rárá o obìnrin ọba àti ẹ̀ má sí ń bẹ̀ nítorí pé ànábì ọ̀sọ́ yìí pé èyí tó burú jù nù rẹ̀ ní sáfù ti gbẹ̀yìn nígbà táwọn obìnrin bá tò sí wọn lẹ́yìn dáìman wa abada. sáfù tó burú jù ní kíni sáfù ti gbẹ̀yìn ọlọ́run akùnmọ́ ṣe wá lẹ́ni tí wọ́n mọ arúgbó ẹgbẹ́ yorùbá náà bí àwọn yorùbá náà ṣe sọ <laughs> àwọn sọ pé ọgbẹ́yìn ó rúgbó ẹni tó bá rúgbó kọ̀ dáa torí ẹ̀ kéèyàn máa wà ń sáfù tẹ̀yìn kọ̀ dáa ìdí ni wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó ṣẹlẹ̀ nínú sọ̀lẹ́ tí ò ní láǹfààní àti mà. tọ́ba kan gbọ́dọ̀ sọ àmín àmín ṣé wọ́n ti ké fati àjá ni kò mà ṣé wọ́n ò ké já ni kò mà. ọkọ̀ lè rí táwọn tó wà ní sáfù tíwájú rẹ̀ tí wọ́n rò kú ọ̀ so ó sì jẹ́ pé ìmáàmù ìforíkalẹ̀ lọ́lọ́ Allahu Akbar ó sì sùjúdù tìláwà àbí òye òun sì rí kọ́ àwọn tó wà wájú òun àwọn rùkú ni kí ló lọ́ọ́ ṣe yóò rùkú ni ìmọ̀ọ́mù sì wà ń sùjúd wọ́n padà wọ́n àgbà sábà tí wọ́n lọ kó sùjúd ni tí wọ́n bá tún dáná sùjúd kí ló lọ́ọ́ ṣe. <laughs> so ó túmọ̀ sí pé bí irun rẹ̀ bó ṣe lè bàjẹ́ ọ̀rọ̀ ọ̀rùn pípọ̀ tó ilé ìjẹ́ bó ṣe jẹ́ ń bẹ̀ o torí ẹ̀wọ́ tó lè má pẹ́ wá sí masjid lọ yẹn o kéèyàn ṣàgbára láti máa wá sáfọ alákọ̀ọ́kọ́ kéèyàn ṣàgbára láti máa wá sáfọ alákọ̀ọ́kọ́ وخير صفوف النساء آخرها ètò alóore junu sáfù àwọn obìnrin ní sáfù tó gbẹ̀yìn sáfù tó gbẹ̀yìn ló lóore junu sáfù àwọn obìnrin. lèmádá nítorí pé sáfù tó gbẹ̀yìn yẹn fáwọn obìnrin ó súnmọ́ ìyẹn nígbà tó bá kí wọ́n ń ṣe sọ láti pẹ̀lú àwọn ọkùnrin nù. ó súnmọ́ káwọn bọ́ lọ́wọ́ fìtínà ó sì súnmọ́ káwọn náà mọ́ fìtínà ẹlòmí tóbìnrin bá wà ń sáfù tó gbẹ̀yìn káyí pé àwọn obìnrin náà tó sáfù mẹ́ẹ̀ẹ́dógún obìnrin tó wà ní sáfù kẹẹ̀ẹ́dógún ó súnmọ́ kọ́mọ́ fìtínà ẹnìkankan ó sì súnmọ́ kẹ́nìkan kọ́mọ́ fìtínà náà torí kò sẹ́ni tó mọ̀ pé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. yàtọ̀ sí èyí tó kàn jẹ́ pé ọkàn gàyà sí sáfù alákọ̀ọ́kọ́ ni tẹ́ pé bí àwọn ọkùnrin àwọn tí wọ́n sáfù ti gbẹ̀yìn especially ó lè jẹ́ pé bọ́lá yàmùyàmù kan ò sí ti ń dà láàmú ní ìpàkọ́ lọ́kàn wọn ṣe bí ìgbà tí yàmùyàmù ń jẹ yọ àmọ́ sẹ́kúndà ti wọ̀ ẹ́ báyìí ta ní ọ̀kọ́ rí àwọn tó wà sáfù fún un awwal nínú àwọn obìnrin àwọn tó wà ń sáfù alákọ̀ọ́kọ́ ní ọba di pé yàmùyàmù yẹ ọ lọ́mọ ẹ̀mí wa ni wọ́n mọ̀ síra rẹ̀ lábàrá lọ́rùn lórí dírámà tí wàá lọ́mọ á ṣẹlẹ̀ á wàá sọ mọ́sálásí di ibi nǹkan míì sọ eléyìí yàtọ̀ sẹ́ni tó wà ń sáfù tọ́gbẹ̀yìn wọ́n á ní èyí tí ó lo èyí tó burú jù nínú sáfù wọn ní sáfù alákọ̀ọ́kọ́ nítorí pé àwọn tí ń bẹ wájú tiwọn mubasharatan ta ni wọn àwọn ọkùnrin ni àwọn náà gan alára ìtọ́ àsáfù alákọ̀ọ́kọ́ nínú àwọn obìnrin unnecessarily ó lè máa wúkọ múnáfìkà ó lè máa wúkọ múnáfìkà ó lè máa gbọ́ fún múnáfìkà ó lè máa ó lè máa ó lè máa gbára ó lè máa gbára ta lórí irọ́ ata ah, ah, ló ṣe léyìí sódà tí wọ́n fi wò ó Islam ò sì fẹ́ kẹ̀dá mọ́sálásí rú tẹ́lẹ̀ ló sọ pé èyí tó burú jù nu sáfù obìnrin ní sáfù alákọ̀ọ́kọ́ bó lẹ́sẹ̀ wa máa tó sáfù sáfù obìnrin ó láti sáfù tẹ̀yìn pátápátá. torí pé wọ́n sọ pé sọ̀láàtì tóbìnrin ṣe nínú ilé rẹ̀ ó lóore ju ètò àṣẹ ní masjid lọ ètò tó wá ṣe ní kọ̀rọ̀kọ̀rọ̀ kọ̀rọ̀kọ̀rọ̀ lé rẹ̀ ó lóore ju ètò ṣe ní gbangba lé rẹ̀ lọ nílé ganu ṣe é bẹ̀rẹ̀ sáfù látẹ̀yìn tí sáfù tẹ̀yìn bá kún lẹ́yìn náà sáfù tó àwọn ajú ẹ̀ tó náà bá kún sáfù tó tún àwọn ajú ẹ̀ tó náà bá tún kú sáfù tó àwọn ajú ẹ̀ títí ó fi àdí alákọ̀ọ́kọ́ subhanallah àtòdìjẹ bí wọn ti ṣe ń to sáfù tọkùnrin ni wọn ń to sáfù táwọn obìnrin. alimami nawawi rahimahullah wọn ní hadith yìí o lágbọ́yé tàwọn ńṣe lọ dá lórí báwo làwọn èwo ló lóore jù nínú àwọn sáfù tí ọkùnrin àtobìnrin jọ wà nù masjid ike tọkùnrin àti obìnrin bá jọ wà nù pàápàá nípa ọ̀rọ̀ àwọn obìnrin ike tó lóore jù nusa fún wọn lè tọ́ kẹ́yìn jù èyí tó burú jù nusa fún wọn lè tọ́ hàn wájú nígbà táwọn ọkùnrin àti obìnrin bá jọ wà nù masjid wọ́n ní tó bá yẹ pé masjid táwọn obìnrin àtọkùnrin ti wá ń jọ ń ṣe sọ́láàt wọ́n bá ṣẹlẹ̀ yìí pé àwọn obìnrin ó ṣe sọ́láàt tiwọn nínú masjid yìí kan náà lọ́nà tọkùnrin òfin ní rí wọn tó lóore jù ní saful awwal fáwọn obìnrin náà tí wọ́n bá ṣe sọ̀láàtì wọn lọ́nà tọkùnrin kan òfin ní rí wọn wọ́n lè tó lóore jù náà ní saful awwal fáwọn obìnrin torí àwọn àdéhìsì tó wá tó tọ́ka sí ọlá tí ń bẹ fún saful awwal ó kárí ọkùnrin ó sì kárí obìnrin torí pé mọ́sálásí ànábì Muhammad sallallahu alayhi wa sallam láyé jọ́hún kò sí àlàfo kan tó ń ṣe sáàrin ọkùnrin àtobìnrin sọ̀tẹ́ máa sọ pé sọ́fù tó lóore jù fáwọn obìnrin èyí tó gbẹ̀yìn jù sẹ́yìn mọ̀ pé ọkùnrin róbìnrin obìnrin rọ́kùnrin àmọ́ tó bá kí wọ́n ṣe sọ́láàt lọ́nà tọkùnrin ò ti ní róbìnrin tóbìnrin ò ní rọ́kùnrin gẹ́gẹ́ bá ń ṣe sàn mẹ́sáàjì dùn wá níìsín tó jẹ́ pé obìnrin ò lè rọ́kùnrin ọkùnrin ò lè róbìnrin ìgbà míì obìnrin lè rọ́kùnrin ọkùnrin ò lè róbìnrin ìgbà míì wọ́n di àmọ́kùnrin ó róbìnrin obìnrin náà ó ṣe kíni yóò rọ́kùnrin bí kálukú ṣe ń ṣe tiẹ̀ ọlọ́run lọ́mọ torí wọ́n lè fi blọ́ọ̀kù kan sí tọ́yẹ pé ẹni tó wà lọ́hùn ó rí ẹni tó wà ń bí ẹni tó wà ń bí ní ó rí ẹni tó wà lọ́hùn omi wọ́n sì ṣe lọ́yìn tọ́yẹ pé ẹni tó wà ní ọ̀hún ó rẹ ẹni tó wà ń bí ẹni tó wà ń bí ò lè rí wọn. so tọ́ba sá wà lọ́nà táwọn obìnrin òfin nílé tí ọkùnrin ò ní róbìnrin so wọ́n ní sọ́fù alákọ̀ọ́kọ́ wọn ló lóore jù eléyìí jẹ́ àlàyé tí alimami Nawawi rahimahullahu ta'ala ṣe láti rí i pé lódodo bẹ́ẹ̀ ni nítorí pé ìdájọ́ ó máa ń rìn pẹ̀lú ń tó bì nígbà tí ń tó bì ọba ti sí ń bẹ̀ ìdájọ́ yẹn náà ò ní sí ń bẹ̀ tí ń tó bì bá ń bẹ̀ ń bẹ̀ ìdájọ́ bẹ̀ ń bẹ̀ kí fìtínà wọn bá ṣẹlẹ̀ sáfù ìtìgbẹ̀yìn ló lóore jù yẹn gbàó ni fìtínà ó sì ṣẹlẹ̀ ọkùnrin àti obìnrin ń bẹ níbi kan náà tí o bá sì fìtínà yẹn ń kọ sáfù òní olóore jù sáfù alákọ̀ọ́kọ́ torí kò sí yàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin wàhálẹ̀ yìí tó wáyé pé àwọn obìnrin ni wọ́n ń dá sọ láti wọ́n ṣe níbi tí òsọkùnrin bẹ́ẹ̀ ẹ̀hẹ́n sáfù wo ló lóore jù sáfù alákọ̀ọ́kọ́ ni àbí màmú àwa wà lẹ́yìn ni lẹ́yìn so sáfù alákọ̀ọ́kọ́ lẹ́yìn náà sáfù tó tẹ̀lé lẹ́yìn náà àmọ́ ńgbà tó bá é pé àwọn náà lọ sí masjid láti lọ sí sọ́lá níbi pé kò sí gàgá kan láàrin ọkùnrin àti obìnrin sáfù ti gbẹ̀yìn ló gàgá tiẹ̀ ń bẹ àmọ́ sọ ni tátẹ́gùn bá gbé ńkọ́ sáfù olólóore jù sáfù tẹ̀yìn èwo ló burú jù tà kọ́kọ́ ọjọ́ ìbò sojẹ́ ń bẹ. wọ́n ṣe búlọ́ọ̀kù sí ẹni tó àwọn ajú lè rí àwọn ọkùnrin tí wọ́n wà lẹ́yìn àwọn ọkùnrin náà lè rí àwọn obìnrin yẹn èwo ló burú jù tẹ̀yìn eléyìí jẹ́bi tá a dúró sí lónìí eléyìí túmọ̀ sí wípé kò sí nǹkan kan tó lè máa rú wa lójú nínú ẹ̀sìn wa yìí àfikọ́jọ́ pa anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ti ṣàlàyé rẹ̀ fún wa so ọlọ́wọ́n bá wa kó túbọ̀ bá a ṣe àṣàlátù fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam kọsánlẹ́sàn olóore irú ètí máa fi san anabi kan lórí dáadáa tó ṣe sálòmọ́ rẹ̀ wa sallallahu wa sallam wa barak ala sayyidina Muhammad. وعلى آله وصحبه أجمعين